gẹ́gẹ́ bí mo ṣe ń sọ nínú part one fídíò yìí part two lélẹ́yìí lórí ọ̀rọ̀ iṣẹ́ fún ẹni tó ń tajà àti ẹni tí ọ̀nà ẹ̀ bá dàrú gbogbo ẹ̀ ni oògùn yìí máa ń ṣiṣẹ́ fún ẹ̀yin tí ẹ fẹ́ ṣe iṣẹ́ náà ṣé ẹ ti wá ìgàba ẹyin adìyẹ ìjẹ́ ẹ ti wá ìtànà akọ ìbẹ́pẹ gẹ́gẹ́ bí mo ṣe ń júwèé fún wa wípé ìbẹ́pẹ tí kì í so ọmọ òun náà pè ní akọ ìbẹ́pẹ A wà á rí àwọn kinní kan lára ìkòjọ ewé báyìí òun náà pè ní ìtànná ẹ ti rí tí ó ṣe ṣìgìdì sára ẹ̀ ṣe ti bá mi wá ìtànná akọ ọ̀bẹ́pẹ náà ẹ ti kó sínú ìsasùn ó yẹ bá mi mú odidi atare kan ẹ bá mi fi sí ẹ bá ti fi odidi atare kan sí ẹ bá mi jó pọ̀ ìjẹ́ ẹ ti jó ẹ ó yẹ lọ́ọ́ tẹ́ bá ti lọ́ tó ti kúná ẹ bá mi bu díẹ̀ ẹ wá ike kan bí ike funfun tó jẹ́ ọlọ́mọrí ìjẹ́ ti wá ẹ wà mú ike yìí ẹ bu epo pupa epo pupa kan náà ni ètà fi ń sebẹ̀ náà ni kò nídìí ìbéèrè á wà bu epo pupa á bù sínú ẹ̀ á mú díẹ̀ nínú ẹ̀tútà àjò yìí ẹ̀ á dà sí á fọwọ́ pò pọ̀ ẹ̀yin àwọn kan tún bí mi pé ṣé ó ṣe é pín lò ẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe é pín lò èèyàn lè lò ó ṣùgbọ́n kérò má pọ̀ rẹpẹtẹ lórí ẹ̀yìn téèyàn méjì mẹ́ta bá ti lò ó àwọn yòókù káwọn náà túṣe míì so tábà ti bu ẹtù yìí díẹ̀ sínú epo pupa yìí ẹ á máa fi ìka àárín ọwọ́ ọ̀tún wa á máa fi rò ó papọ̀ á máa la lálẹ́ pẹ̀lú àṣẹ ọlọ́run tábà máa fi lò ó fún bí ọ̀sẹ̀ kan ẹ káwa náà yẹra wa o á ti rí i pé ẹ ó máa dàbí pé mọ́tò bàjẹ́ mẹkáníìkì wa ń rìpíà ẹ̀ díẹ̀díẹ̀ torí pé láàrin ọ̀sẹ̀ kan yẹn á ti rìpíà àwọn nǹkan kan. kan nínú ìgbésí ayé wa tó yẹ pé á fojú hàn fáwa náà ìyá tó ń wá oògùn tajà kiri ìwọ náà farabalẹ̀ ṣé bí n ṣe sọ ẹ ti mọ̀ pé Dr. Lẹ́kan Sàlámì kì í sọ̀rọ̀ kẹ́ má bàa bẹ́ẹ̀ ìwọ náà gbìyànjú ẹ̀ kó wá wo àṣẹ Ọlọ́run lára ìwé àtegbò ọ̀pọ̀lọpọ̀ nǹkan àṣírí lọ́lọ́run jogún fún ìran Yorùbá àti gbogbo adúláwọ̀ lápapọ̀ tó sì jẹ́ pé kálukú pẹ̀lú ń fún ni ṣùgbọ́n gbà táwọn òyìnbó tán wá tán fẹ́ kó Áfíríkà lẹ́rú òyìnbó kan wo gbogbo áfíríkà ó rí i pé kò sóníbàárà láfíríkà ó rí i pé kò sẹ́ni tó ń sùn ta nínú gbogbo adúláwọ̀ ó rí i pé gbogbo nǹkan lọ mẹ̀lọmẹ̀lọ pẹ̀lú bá a ṣe ń ṣe ẹ̀sìn wa àti àṣà tiwa ó wá kọ̀wé sílùú wọn nítorí para àwọn tó wá fojú fínlẹ̀ pé báwọn ṣe fẹ́ kó áfíríkà lẹ́rú ni ó wá kọ̀wé sílùú wọn ó kọ̀wé náà ní february eight nínú oṣù kejì ọjọ́ ọjọ́ Eh, ọjọ́ kejì oṣù kejì that is February two òun ló kọ ìwé náà ní eighteen thirty five ló kọ ìwé náà bóyá bíi more than three hundred four hundred years ago òun lọ̀rọ̀ tí mò ń sọ yìí ó wá kọ̀wé sílùú wọn ó ní bóun ṣe wo ilẹ̀ adúláwọ̀ ó lóun ò rò ní bára ń bẹ̀ táwọn ò bá ní káwọn fowó tàn wá òun ò rí àwọn tí wọn ò rí lé gbé tá a bá sọ pé ìyẹn náà máa fi mú wa ó ní ṣùgbọ́n n tóun ṣàkíyèsí ni pé a ní ẹ̀sìn tiwa a sì ní àṣà tiwa ó wá sọ pé ọ̀nà kan ṣoṣo táwọn lè gbà mú wa lẹ́rú òun náà ni pé káwọn gba ẹ̀sìn yẹn lọ́wọ́ wa káwọn wá fi tàwọn káwọn fi rọ́pò káwọn wá mú àṣà tiwọn káwọn mú wá fún wa tọ́n bá ti mú fún wa wọ́n ò rí wa kó lẹ́rú ìgbà náà ni àwọn òyìnbó náà wá gbé ẹ̀sìn tiwọn náà gbé wá bá wa bọ́ẹ̀ wá gbé wá bá wa táwa náà gbà lọ́wọ́ wọn òun ni ó fa oko ẹrú tàṣíwájú òní ìyẹn ni olódùmarè ṣe wá gbé Dr. Lẹ́kan Sàlámì lọ́lọ́run ṣe wá gbé dìde pé à ẹ dá ẹgbẹ́ kan sílẹ̀ láti lè máa pe àwọn èèyàn padà síbi nǹkan tiwantiwa táwa náà bá wòye a rí i pé nǹkan tiwantiwa kì í wúlò gbogbo wa ni kíní yẹn ń dùn ẹ kò sí mi ò tí rẹ̀ ń tí kíní yẹn ò dùn torójú wa ti là a mọ̀ pé a àwọn nǹkan tiwantiwa ló dáa jù ṣùgbọ́n ìṣòro táwa wa táwa ní ibi tí sátánì tó ti mú ọ̀pọ̀lọpọ̀ wa ni pé tábá wá rí ibi tán ti ń sọ̀rọ̀ nǹkan tiwantiwa yẹn náà a kì í appreciate ẹ̀ ó pè ẹlòmíì owó tó wà lọ́wọ́ ẹ̀ kó lọ kó fún girlfriend ẹ̀ tí ò tíyẹn ò tiẹ̀ nídìí ẹ̀ tí ò nídìí ọkùnrin náà rárá ó pè ẹ̀ kó kó fún ju pé kó fi dá sí ibi tán ti ń sọ̀rọ̀ bí ọ̀rọ̀ Yorùbá bó ṣe máa níyànjú bí ọ̀rọ̀ Yorùbá ṣe máa tẹ̀síwájú tí Yorùbá máa máa gbádùn tó yẹ pé gbogbo nǹkan tiwa ẹ̀ á máa gbé lárugẹ kò lè náwó sírú nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n kódà àwọn ẹ̀yà tó kù tó jẹ́ girlfriend ẹ̀ ó lè kówó fún wọn ẹni tí ò kì í ṣe ẹ̀yà ẹ̀ ṣùgbọ́n bí tó bá ti ń sọ bí tí ìran tiẹ̀ tán ti máa ní láárí kò ní dá sí àyàfi gbà tó bá ní problem ló ẹ̀ṣẹ̀ màmá wa pé ẹ̀ṣẹ̀ bí yóò bá tiẹ̀ ní mí ìgbà tí yàrá bá jẹ lòmíì níta ló máa ń rántí pé ṣe báwọn tiẹ̀ ní kinní kan tán máa ń ṣe nù ìdílé wọn ìgbà tó wà kò rántí ìdílé wọn o ẹlòmíì náà wà tó gbọ́ àwọn fídíò mi tó ń gbọ́ dáadáa ẹnìkan ló mẹ́sẹ̀gì mi lónìí ẹjọ́ ògùn fẹ́ràn ni mò ń wà ṣẹgbọ́n nínú gbogbo nta sọ ìfẹ́ náà ni ìfẹ́ náà ló máa fi bí ọdún mẹ́wàá wá ó dìgbà tí ò bá rówó jẹun mọ́ àìṣe wàá rántí pé à ṣe bí ọ̀tí ẹ̀ máa ń sọ pé oògùn máa ń ṣiṣẹ́ so kíní yẹn ó pọ̀ láwa àwa èèyàn dúdú pàápàá jùlọ àwa ọmọ Yorùbá ẹ yẹ ká máa ṣe àtúnṣe èmi ò ní ẹ fún mi lówó ṣùgbọ́n àwọn ibì kan wà tẹ́pọ̀ àwa náà mọ̀ pé à ntẹ́ni dẹ̀ ń ṣe ìgbéga Yorùbá ló ń wá ṣùgbọ́n à kí n appreciate wọn bá a ṣe wá appreciate wọn ibi tó le ni pé ìjọba bá ní problem ibẹ̀ náà là ń bọ̀ so ẹ jẹ́ ká máa ṣàtúnṣe ọlọ́run á máa fún gbogbo wa ṣe ẹni tó bá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ Dr. Lekan Salami ó rọrùn kì í ṣe ní tó le kì í ṣẹgbẹ́ jìbìtì kì í ṣẹgbẹ́ májà gbọ́ ọ̀pọ̀lọpọ̀ members tó wà nínú ẹgbẹ́ náà ni wọ́n ń dunnú nísìn ìwọ náà tó bá darapọ̀ mọ́ wa ìwọ ni ẹ̀rí kan pẹ̀lú àṣẹ ọlọ́run